ọmọ ọlọ́run ké hallelujah a fẹ́ gbàdúrà báyìí nípa ọwọ́ àìrí ẹsẹ̀ bíbélì tí a fi ṣe ìpìlẹ̀ àdúrà yìí láàrin nínú ìwé àwọn ọba kínní. orí kẹtàlá láti ẹsẹ̀ kínní títí dé ìkẹrin. E tí a bá ń sọ̀rọ̀ nípa ọwọ́ àìrí àwọn nǹkan tí ọwọ́ àìrí máa ń ṣe láyé àwa ẹ̀dá àwọn ọwọ́ àìrí a máa da ìrìn àjò ayé ẹni rú a máa da ìgbéyàwó rú iṣẹ́ ètò ìṣúná pàápàá jùlọ àwọn ọwọ́ àìrí a máa da ẹbí rú ọwọ́ àìrí a máa dènà ẹni àwọn ọwọ́ àìrí a máa fi ènìyàn hàn fún ibi àwọn ọwọ́ àìrí a máa dáná ibi sí ayé ènìyàn ọwọ́ àìrí a máa lé ire jìnnà sí ènìyàn ọwọ́ àìrí a máa fi àmì búburú sí ara ènìyàn ọwọ́ àìrí. a máa fani sẹ́yìn ọwọ́ àìrí lè gbin àìsàn sínú ara ènìyàn ọwọ́ àìrí lè yí ohun tí ó ti ń dáàbò padà sí búburú ní báyìí a ó gbàdúrà ẹ jẹ́ kí a ka sáàmù yìí ká ka orin dáfídì yìí lé o rárá ká kígbe psalm sixteen verse eight orin dáfídì ẹsẹ̀ orin dáfídì orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹjọ psalm sixteen verse eight tó kà báyìí pé èmi ti gbé olúwa ka iwájú mi ní ìgbà gbogbo nítorí ó wà lé ọwọ́ ọ̀tún mi a kì yóò sì ṣí mi nípò èmi ti gbé olúwa ka iwájú mi ní ìgbà gbogbo nítorí ó wà lé ọwọ́ ọ̀tún mi a kì yóò sì ṣe mi nípò èmi ti gbé olúwa ka iwájú mi ní ìgbà gbogbo nítorí olúwa nítorí ó wà lé ọwọ́ ọ̀tún mi a kì yóò sì ṣe mi nípò ẹ di orí yín lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọwọ́ àìrí lórí mi tí ń fa àìlóye tó tí ó ń jẹ́ kí n máa gbàgbé nǹkan ní kíákíá tí ó ń jẹ́ kí n máa kọ tí ikún sí ohun tí ń ṣe ti ẹ̀mí. ọwọ́ àìrètí ń fa ìgbọ́ràn lórí ayé ọmọ mi mo pa á láṣẹ lórúkọ Jésù Kristu pépé kí ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́ àìrí tó ń bẹ láyà mi tó ń fẹ́ kí àyà mi kí ó máa já ní gbogbo ìgbà. tí ó ń fa ìbalẹ̀ ọkàn mo pa láṣẹ lórúkọ Jésù ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́ àìrí tí ó lè mú kánsà wá ọwọ́ tí ó mú kí ọyàn kí ó máa ṣomi láì ṣe pé ènìyàn ń tọ́mọ ó yá lórúkọ Jésù mo pa láṣẹ ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́ àìrí tí ń kọ ìlà búburú sí ènìyàn lára ó yá mo pa láṣẹ ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́kọ́wọ́ tí ó bo ògo mi mọ́lẹ̀ ó yá lórúkọ Jésù ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́ àìrí tí ó di ilé ọmọ mi tí ó di ilé aya ọmọ mi ó yá ẹ máa gbẹ dànù lórúkọ Jésù gbogbo ọwọ́ tí ó ń fa àìrí ọmọ bí lórúkọ Jésù ẹ máa gbẹ dànù. gbogbo ọwọ́ tí ó ń tẹ ìgbéga mi rì mo pa á láṣẹ lórúkọ Jésù ẹ máa gbẹ dànù gbogbo ọwọ́ tí kò jẹ́ kí n jèrè lẹ́nu iṣẹ́ mi lẹ́nu okòwò mi mo pa á láṣẹ lórúkọ Jésù ẹ máa gbẹ dànù ẹ máa gbẹ dànù ẹ máa gbẹ dànù ẹ sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé gbogbo ọwọ́kọ́wọ́ gbogbo ọwọ́kọ́wọ́ gbogbo ọwọ́ àrí tí ó lè máa bá ìgbéga mi jà ó yá mo pa á láṣẹ ẹ máa gbẹ dànù ìjákulẹ̀ dópin lórí ayé mi ìjákulẹ̀ dópin lórí ayé ọmọ mi lórí ayé aya mi lórí aya mi lórí ọmọ mi lórí ọkọ mi mi ò tún jagun mọ́ àlàáfíà dé bá mi bẹ́ẹ̀ ni yóò lórúkọ Jésù ó ti ṣẹ bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ ké hallelujah.